فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi yahdi li nurihi man yasha ọba tí ìmọ̀ntàn ìmọ̀lẹ̀ rẹ̀ sẹ́mi ẹni tó bá wù lọ́ba ti tàn mọ́lẹ̀ sẹ́mi ẹ̀ yóò wá fi mànà yóò máa gáìdì ẹ̀ bi rahmatihi yahtadi al-muhtadun gbogbo ẹni tó bá mọ̀nà àánú ọlọ́run ọba ló lépa bá wọn kìí ṣe pé àwọn ni wọ́n fi ra wọn mọ̀nà wa yudillu man yasha ọlọ́run ọba yìí ọba tá a dúpẹ́ fún yìí ọba tí máa ń sọ ẹni tó bá wù nù ni ẹni ọba sì ti sọnù kò tí ó pè sójú ọ̀nà àwa ni dúpẹ́ fẹ́nìkan kan lérí ìsìlámù tá ń ṣe yìí lẹ́yìn ọlọ́run ọba wa àwa ṣàdúrà fún gbogbo àwọn tọ́lọ̀ wọn bá Allah tó ló ń sábà bí ìdáyà ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sà sàlékún ráhmà rẹ̀ fún wọn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bà gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa dìní náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an al ni sunna anábíwá Muhammad bóòlù ànábì ṣe ṣe bóòlù ànábì ṣe ṣe bóòlù ànábì ṣe ni ká máa béèrè <clears throat> ẹni bá ti wà lójú ọ̀nà anábì Muhammad onítọ̀hún ti wà ní ojú ọ̀nà Islam èyí tó burú jáì nínú àwọn nǹkan tí ọ̀dà òun náà ní ta pè lẹ́sìn tí ò ní àkọọ́lẹ̀ nínú Al-Qur'ani àti sunna ẹni máa ń ṣe tí ń pè lẹ́sìn ẹ̀sìn kọ́ bídíà ni wọ́n máa ń pè bídíà sì ní ànábì ní gbogbo bidia ìsọnù ni èèyàn wá ní gbẹ̀sán kankan lẹ́yìn ìbáàdà téèyàn ṣe tí ọ̀la kọ́lẹ̀ lẹ́yìn kọ́nà ọba àlá kó jù sínú lọ iná lẹ̀sán rẹ̀ bó ṣe wù kó tó bí wọ́n ṣe wù kán pọ̀ tó gbogbo téèyàn bá tún ṣe tí ọba ti sákọ́lẹ̀ náà lè kọ́ra náà tàbí ìsìn ànábì ní ọlọ́run sọ̀yàn lẹ́sàn lérí ẹ̀ iná ni wọ́n jẹ́sàn ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ sí wa lọ́mọ náà ọlọ́run kó mú wa dúró lórí súnà nàbí wa Muhammad gbogbo níta nàbí ò ṣe níta nàbí ò sọ níta nàbí ò gbé kalẹ̀ lẹ́sìn kọ́lọ́mọ́ jẹ́ adébẹ̀ láéláé gbogbo níta bá wọn ṣe náà kọ́lọ́run kó ṣe ní àmàlàn khalisah iṣẹ́ tẹ̀yàn ń ṣe nítorí tọ́lọ́ àdúyá wọ́sọ́mọ́á ọlọ́mọsá yọ ọkọ̀ nínú ẹrù ẹnì kọ̀ọ̀kan wa mo kí àwọn ìmáàmù wa ní jami tí a wà yìí jami mada masimul jami jami rahman jami rahma àti àwọn ìmáàmù wa àti gbogbo àwọn àlùfáà tí wọ́n jẹ́ ń ṣiṣẹ́ ọlọ́run àti gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń kúnṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ láàyè yìí àti gbogbo àwọn màmá wa àti gbogbo àwọn sisters wa mo kí gbogbo àwọn àlùfáà tí a wà níkàlẹ̀ nítorí àsìkò mi ìní máa dárúkọ wa lẹ́kọ̀ọ̀kan gbogbo apáta kọlọmọba Allah kó mọ́sá ìsọwálẹ̀ ní rè kọlọmọba Allah kó fi aṣínú àwọn ẹni rè kọlọmọba Allah kó wá sí wa lọ́mọ àdìjẹ́nà mo kí gbogbo àwọn ọ̀dọ́ àwọn shabab ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí wọ́n ní kí n gbéyàwó nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí ń gbomi lójú yàn ni ọ̀rọ̀ tí ń bani lẹ́rù ọ̀rọ̀ tí wọ́n máa ń jáyàn láyà tọ́jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ ẹni rẹ kò ní jíjọ́ kan àfi máa ronú ẹ̀ òun náà ni. Ni من هم الغرباء؟ من هم الغرباء؟ وما هي صفاتهم وسماتهم؟ أما أولئك إني، أما أولئك إني، أما أولئك إني، wa simatuhum àwọn àwọn là ń pè ní àwọn ẹlẹ́sìn àjòjì àwọn àwọn là ní àwọn ẹlẹ́sìn àjòjì àwọn nǹkan wo la máa fi mọ̀ wọ́n kí wọn al-islam gbogbo wa kálọ̀ lè mà yí islam yìí tí a wà nínú ẹ̀yẹ kọ́lọ̀ fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa dinun mutaka wa huwa dinullah azza wa jal dinuhul wahid ẹ̀sìn ẹyọ kan tọ́lọ̀ ní lérí ilẹ̀ náà nìyẹn o gbogbo ẹ̀sìn islam ẹ̀sìn ṣètọ́nù tọ́ọ̀ bá ti gbà bí mo ṣe sọ ó sì lọ lè wọná lọ́rùn إذا أنكرت هذا فقد كذبت الله ورسوله bọ́ọ̀ bá ti gbà bí mo ṣe sọ yẹn wọ́n sì pọ̀ ọkọ̀ ẹ̀rẹ́ ní Islam A'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba aláàlọ́sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ èsè mọ́ ọlọ́wọ́n bá ní inna ad-dina inda Allahi al-Islam bó ti sọ náà nìyẹn ọlọ́run ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run òun náà lẹ́sìn Islam ẹ̀sìn àwọn alul kitabi ńkọ́ jama ẹ̀sìn àwọn Yahudi Nasara abọ́gibọ̀pẹ̀ ọlọ́run bá ní kì í ṣe ẹ̀sìn tòun ẹni bá sí Islam ọwọ́ àlìjánná ẹni bá ṣe ẹ̀sìn mi lẹ́yìn Islam ìbú ọwọ́ inú ná tọ́ bá dáwùtì ẹ̀ ó sì dọ̀mọ́ náà ọlọ́wọ́n bá ní innal ladhina kafaru min ahli al-kitabi wal mushrikina fi nari jahannam ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá lè ṣẹ̀sìn mí ní ẹ̀sìn àwọn ta fún tíra síwájú àwọn yahudi nasara àwọn alátẹ̀wọ̀ yẹn àbí ń ṣẹ̀sìn àbáláyé ẹ̀sìn bọ̀rìṣà ẹ̀sìn ẹlẹ́bọ fi nari jahannam ọlọ́wọ́n bá iná jẹ́ ànámà níbọ̀ wáwọ̀ wọ̀ bẹ̀ kò ní ọlọ́run ọba ní àwọn ẹni yẹn burúkú ni wọ́n lérí ilẹ̀ kò sẹ́ni rè kan lérí ilẹ̀ lẹ́yìn mùsùlùmí kí ló dé tán fi dání mú torí pé wọ́n ń sin nǹkan mìíràn tó sí ọlọ́run nígbà àárín wọn àtọ́lọ́run ti dàrú kí ló tún kù mọ́ jàmá gbogbo tó bá di iṣẹ́ ayé tí wọ́n ń ṣe ọlọ́run nígbà wọ́n wá bẹ̀ lọ́wọ́n fẹ́ni kọ̀ọ̀kan wa àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn náà kọ́lọ̀ kó ṣe wá ní mùsùlùmí jálẹ̀ kọ́lọ̀ mọ̀jà bọ́ kú mọ̀jà bọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀la ẹlòmí yóò wọ kọ́ọ̀là safinatu tawhid safinatu najah tó bá dọwọ́ san yọ bọ́ọ̀lẹ̀ ẹlòmí lọ́wọ́ rẹ̀ lẹ́ ní ọ bọ́ọ̀lẹ̀ tó bá kọsẹ̀ kan tẹ́lẹ̀mí ó kú ní ọ bọ́ọ̀lẹ̀ tó bá kújọ́ kan tẹ́lẹ̀mí ó jáde láyé ní okùn Islam látara intisharu ash-shahwa wash-shubha látara àwọn àdáwò tí ń bá kálukú látara àwọn wàhálà ilé ayé adùn ayé ayé ayé ayé ayé ayé a sì fẹ̀sìn tí a sẹ́sìn mọ́ àwọn ń gbé orúkọ ìsìláàmù káàkiri nìkan amúra ìsìláàmù nìkan appearance ìsìláàmù nìkan àmọ́ ìsìláàmù gangan ò sí nínú wa lẹ́yìn náà fitinatu shubha à ń sẹ̀sìn ẹ̀sìn tá à ń sìn yẹn a kàn pẹ̀lú àwọn ẹlẹ́sìn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀sìn tába padà tú tá à ń sọ tába padà tú kalẹ̀ á padà rí i pé ẹlẹ́sìn ò tó nǹkan àmọ́ àwọn olóòkọ wọn kọ̀ rẹpẹtẹ mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ èmi àti kọ́lọ́ mọ́sá fi aṣọ àwọn alùpùpù rẹ̀ ẹ̀mí máa yá mi nínú ẹ̀sìn wa. anabiwa muhammad sallallahu alaihi wa sallam arisalahu rahmatan alamin ọlọ́run wa ilé ayé kò lè wá jẹ́ fún wa wàkúndé watan hasana kọ́wá jẹ́ àwòkọ́ṣe dáadáa lílẹ̀ alam fún gbogbo ayé wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run bá ní ààrẹ rẹ̀ muhammad sallallahu alaihi wasallam àrùn wá sílé ayé àbíkọ́ jẹ́ àánú fún gbogbo ara ayé pátá gbogbo ara ayé pátá lọ́lọ́run náà nẹ́bùwà muhammad sí li yukhrijahum min dhulumatil jahiliyyah káànẹ́bí olè bá mú àwọn ará ayé kù nínú òkùnkùn òkùnkùn kí ni jama òkùnkùn ẹbọ òkùnkùn kí ni jama òkùnkùn àbòsí káànẹ́bí olè wá mú àwọn èèyàn kù nínú òkùnkùn ìwàkiwà káànẹ́bí olè wá mú àwọn èèyàn kù nínú òkùnkùn jìbìtì káànẹ́bí olè wá mú àwọn èèyàn kù nínú àṣà tí kò dáa ó wá fi àwọn èyí tó dáa ó fi pààrọ̀ nígbà nábì wá dé tánábì bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ara maka kufaru Quraysh ahlu makata yastagrimuna min da'wati rasuli sallallahu alaihi wasallam wọ́n ń ṣe ìmọ̀ yí pé irú ẹ̀sìn wo ni Muhammad gbé dé yìí àwọn kọ̀ọ̀kan ni wọ́n wá ń ronú ni wọ́n ń gbẹ̀sìn náà ẹni kọ́ gbẹ̀sìn yẹn òun náà ni Khadija nínú àwọn obìnrin nínú àwọn ọkùnrin tó jẹ́ àgbàlagbà Abubakar Siddiq ni òun ní pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kù sínú Islam nínú àwọn ọ̀dọ́ Ali ibn Abi Talib ẹ̀ta wúrú báyìí náà ni wọ́n o torí pé ní gbajúmọ̀ ní maka òun náà ní ìbọ̀rìṣà àbòsí olè jìbìtì ṣìnà ọtí tẹ́tẹ́ owó èlé gbogbo àwọn páńpẹ́ téèyàn máa ń kó sí tí fi sórí ibú gbogbo ẹ̀ ni wọ́n ṣe maka nígbà tá nàbí dé sallallahu alayhi wa sallam anabi wa ṣàlàyé fún wọn anabi ni islam ni ọlọ́run ọba ó fi rán mi sí yín ẹ máa ṣe islam ẹni àwọn kọ̀ọ̀kan nígbà islam yìí àṣùbáwò gùràbà wọ́n wá di stranger wọ́n di àjòjì ní maka ipe ìwọ náà ọ̀bọ̀dìsàmọ́ ìwọ ń tiẹ̀ ọ̀pọ̀ àyànmá ìwọ ń tiẹ̀ ọ̀sẹ̀sìnàmá ìwọ ti dágbére fún owó èlé wọ́n ò mutí má ọ̀ ta tẹ́tẹ́ má ọ̀ ò ṣe gbájú ẹ̀ má ọ̀ ò lu yẹn jìbìtì má anta garib àjòjì ni ọ́ ara alẹ́ náà ni o nígbà tó gbé ẹ̀sìn rò tó gba ẹ̀sìn láti inú dénú gbogbo àwọn tí wọ́n ṣe ní maka ní nǹkan tí ọ̀dà kò bá wọn ṣe má ìgbà tí ọ̀bá wọn ṣe má ni wọ́n ya àwọn ará maka lẹ́nu alugurubatu ikhwata iman ní tí wọ́n ń pè ní àjòjì gan kìí ṣẹni tí ó wà láàrin yorùbá tọ́jẹ́ pé ọmọ yíbò ni àjòjì kọ́ yẹn o kìí ṣe àjòjì ni haúsá tó bá rẹ̀ láàrin àwọn yíbò kìí ṣe àjòjì náà ní ọmọ china tó bára rẹ̀ láàrin àwọn ọmọ nàìjíríà ìdí wọ́n pè ní àjòjì gangan aluguribatu guribatu ma jẹ́ abihil islam ní tí ànábì mú wá kéèyàn máa wá ṣe ẹ̀sìn àjòjì nìyẹn ọba àwọn ará maka ní ẹ̀wọ̀n ọba wọn lókìkì wọ̀gúrìbátú mọ̀nà àkàtà bí i wà ámìlà bí ní tí islam mú wá kéèyàn mú dání kó sì máa ṣe kó sì tẹ̀ pa lérí ẹ̀ ipe gbogbo tó bá kọ́ ṣẹlẹ̀ òun ò ní kó mẹ́ẹ̀ ní wọ́n pè lájòjì nìyẹn wàgùrìbàtú kílẹ̀tì hamalẹ́tì káwọn tí wọ́n di ẹ̀sìn mú kí wọ́n kéré láwùjọ kákan máa wò ó pé gbogbo wọn ò ju mẹ́ta lọ nínú abúlé gbogbo wọn ò ju mẹ́wàá lọ nínú síríìtì wa yìí bá a ṣe pọ̀ tó lù wá yìí gbogbo àwọn àjòjì yìí wọn ò tógún àwọn àjòjì yìí pọ̀ àlùkòràbá kọlílùn àwọn tá a wá wí yìí ìṣesí wọn wá yí padà ní maka wọn bá wọn ṣẹbọ mọ́ wọn pẹ bọtì tí wọn náà bá pẹ bọtì kí wọn dà láwùjọ ọ dàjòjì gbogbo àwọn tí wọn ń pa àyàn ọ̀rọ̀ kékeré bá ṣẹlẹ̀ láàrin àwọn kèfèrí wọ́n sì máa rùn lú wọ́n jọ máa para wọn nígbà wọ́n gba islam wọn gbọ́ ẹ̀mí mọ́ ẹ̀mí ẹlẹ́mìí nígbà wọ́n sì islam wọ́n pa sinati nígbà wọ́n sì islam wọ́n kò lètì àti gbogbo àwọn ṣe gbogbo alápàtà kágbó omi lójú òbí ẹni wọ́n pa á tì wọ́n wá bẹ̀rẹ̀ sí islam islam wá di pé ọwọ́ ń fọ́nká ó ń fọ́nká ó ń fọ́nká ó ń fọ́nká nígbà tá anábì wa ń lọ sallallahu alayhi wa sallam anábì ni anábì Hurayrata radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi wa sallam bada islam ghariba anábì ní islam ó bẹ̀rẹ̀ lájòjì ni o nígbà wọ maka ẹ̀sìn àjòjì ni torí kọ́ yàtọ̀ sí gbogbo tí wọ́n ń ṣe ní maka wa sayaudu ghariban kama bada tọ́wọ́ wá dìgbẹ̀yìn ayé islam yóò padà di àjòjì àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe islam tí wọ́n ń pọ̀ tí wọ́n ń ṣe dáadáa yìí islam ọmọ reduce lára àwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi ku àwọn ẹ̀ta wóró ẹ̀sìn táwọn ẹ̀ta wóró yẹn bá wá ń sin gbà yẹn ẹ̀sìn yẹn wá ṣéèjì sáwọn tó wà láyé gbà náà anábì fatuba lílo gòràbà anábì ní alijanna tuba alijanna oríire kọ́ máa bá gbogbo àwọn tí wọ́n bá ń ṣẹ̀sìn àjòjì lásìkò tí ẹ̀sìn ti di àjòjì sáwọn yẹn láà islam dá dojúlé ní abẹ́ òde àjèjì yàmá tábà tanra wa lóko ní islam àti islam sahih islam gidi islam tá ànábì ṣe lánàá ó ti dà dojúlé ní. níta wá torí ẹ̀pẹ́ra wa jòkó nírọ̀lẹ́ yìí òun náà ni pé ànábì ní oríire àlìjánà kọ́ máa jẹ́ àwọn àjòjì àwọn ẹlẹ́sìn àjòjì tó jẹ́ pé ẹ̀sìn islam tí wọ́n dì mú ó yàtọ̀ sí èyí tí àwọn èèyàn ń ṣe wa fi riwaya qila ya Rasulullah nínú ìgbà wa àdìsí kan wọ́n wá béèrè wọ́n ní ojúṣe ọlọ́run mánilẹ̀ àwọn àwo ni ẹlẹ́sìn àjòjì tó ń wù yìí qala alladhina yuslihuna idha fasada òun náà làwọn tó pé wọ́n máa ṣàtúnṣe àwọn èèyàn wọ́n máa ṣàtúnṣe àwọn èèyàn nínú ẹgbà wa kan wọ́n ní yẹ́sùlọ́hùn àwọn èèyàn dáa nígbà táwọn èèyàn bá bàjẹ́ ẹgbà wa mi yóò ṣe lọ́hùn wọ́n máa ṣàtúnṣe nígbà tí àwọn èèyàn bá ti bàjẹ́ ìtumọ̀ ẹni pé àwọn èèyàn tán bẹ́ẹ̀ lé ayé wọ́n kẹ̀yìn sẹ́sìn ẹ̀sìn ọlọ́run ìmánì wọn ti bàjẹ́ ìjọsìn wọn ti bàjẹ́ ìwà wọn ti bàjẹ́ gbogbo ìlànà àjọsìn ayé wọn tí wọ́n fi ń ṣẹ̀sìn yóò ti bàjẹ́ bí wọ́n ti ń gbègbè sí ayé gan ayé wọn yóò ti bàjẹ́ jákujàku rádaràda kàntàkàntà ni wọ́n mọ̀ sí kíni ni wọ́n mọ̀ sí gbà náà àwọn ìtawóró kan wà dìde àwọn máa ṣàtúnṣe yín táwọn èèyàn ń ṣe kíni táwọn èèyàn ń bàjẹ́ kọlọmọsí àfẹmí náà sínú àwọn alimusulihun kọlọm fi wọn náà sínú àwọn musulihun gbogbo àwọn ẹbí wa ara wa kó fi sínú àwọn alimusulihun alugọrọba olùmusulihun. àwọn ẹlẹ́sìn àjòjì tí wọ́n ń ṣàtúnṣe táwọn yẹn bàjẹ́ wàhálì yìí mímọ òjì sáàtì rasulillah sallallahu alaihi wasallam àdìsí ni mo kà yín ó jẹ́ ọ̀kan nínú ní fi mọ̀ pé ọlọ́run ọba àlá lọ́rùn ànábì ń sẹ́ ní ànábì ní yọ yẹn ní ti ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹ̀lẹ̀ jama ti ń ṣẹlẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú káàkiri kọlọmọsà àánú ẹ kọlọmọsà náà wọ́n fi rí wáyà nígbà béèrè pé kí àwọn àwo ni ẹlẹ́sìn àjòjì ànábì ní anuzaa'u min al-qaba'i àwọn ẹ̀ta wórówóró nínú fámìlì kọ̀ọ̀kan nínú ẹbí kọ̀ọ̀kan anuzaa'u òun náà ni àwọn tá a fàyọ èèyàn kan èèyàn méjì èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta ẹ̀ ń pè ní anuzaa'u nìyẹn ẹ kàrí gbogbo fámìlì àlùbọ̀ràbáwò méjì péré náà wà nù wọn ẹlòmíì gbogbo fámìlì wọn gẹ̀rí ìbú ẹyọ lọ́wọ́ láàrin ìlú ẹ fẹ́ kírun ẹ máa wá mọ́ṣáláṣí jáde ṣe kíni mọ́ṣáláṣí àwọn gùràbá káàkiri nígbà tọrọ wá rí báyìí jàmá yóò wá dáké mi àti yín ká lọ lè máa kí ni ẹ̀sìn àjòjì náà nítorí ànábì ó pè lẹ́sìn àjòjì ni pé ọba àwọn ará maka lájòjì tọ́ba wá dìgbẹ̀yìn ayé ẹ̀sìn yóò tún jáde padà lẹ́yìn ìgbà táwọn èèyàn tí wọ́n ti ṣẹ̀sìn tí wọ́n ti ṣẹ̀sìn dáadáa táwọn kan wá dé wọ́n wá ń bẹ̀sìn jẹ́ wọ́n mọ̀ wá bàjẹ́ bàjẹ́ bàjẹ́ tó bá dàsìkò kan àlùgbàdà bá wá dìde àwọn tí wọ́n máa tẹ́sìn sí wọ́n wá sí kí ni wọ́n dìde torí tí wọ́n bá ba nǹkan jẹ́ wọn ò lè tún ṣe àwọn àáfàá tí wọ́n balẹ̀ jẹ́ wọ́n ti kọ́kọ́ lògbà gbogbo àwọn ọmọléke tí wọ́n máa dalẹ̀ rú wọ́n ti kọ́kọ́ lògbà gbogbo àwọn mùsùlùmí tí wọ́n máa ṣe ìsìláàmù jákujàku wọ́n ti kọ́kọ́ lògbà àwọn ìsìláàmù bá ṣe bá tí wọ́n ń ṣe kálukú ọmọ arúgbó lọ kálukú ọmọ sọnù lọ kálukú ọmọ ṣẹṣẹkúṣe àwọn máa jó kọ ìsìláàmù láì ṣe ìsìláàmù wọn ò kọ́dúkọ wọn sínú ìsìláàmù wọn sì máa jóye ní mọ́ṣáláṣí pé àwọn ni bàbá àdínì àwọn ni ìyá àdínì ìyá súnà kò sì sí orúkọ rẹ̀ nínú ìsìláàmù látara àwọn iṣẹ́ tọ́tarabò àtàwọn tí wọ́n ń ṣe ìsìláàmù ọlọ́bẹ̀ yọ ìsìláàmù olójú ojú lásán ẹjẹ́ akọ kálípọ̀ dáadáa tabakọ̀ dáadáa wọ́n mọ̀ pé àwọn ìsìláàmù ẹ̀wọ̀ ìsìláàmù sáwà islam ní àbáwá mùsùlùmùn lónìí wọ́n mọ̀ pé àwa islam pọ̀ gan kápọ̀ kápọ̀ yìí ní ọmọ ṣe kíni ní ọjọ́ wọn lójú wọ́n ti wá pọ̀ tóun kò sí kankan tí wọ́n ń ṣe nínú islam gbogbo ẹ̀sìn wọn pátá àríyá wọ̀sùnmá wọn ò ní ṣe nítorí ọlọ́run wọn ò ní ṣe nítorí Allah wọn ò ní ṣe níbàámu pẹ̀lú sunna gúrúbàtú tawhidillah alákọ̀ọ́kọ́ òun náà ni ìdìmọ́lọ́n ìmọ́lọ́n lọ́kan ìsinlọ́n lọ́kan nígbà wọ mọ́kà àjòjì lọ́jẹ́ tọ́ba nígbẹ̀yìn ayé gbogbo àwọn èèyàn wọ́n ní àwọn òní darí lọ́dọ̀ ọlọ́run ìyìn tọ́lọ́run bá aláàdá ni làwọn ọmọ fẹ́rí kalẹ̀ fún ni làwọn ọmọ bẹ̀ ni làwọn ọmọ sìn táwọn bá ń wá owó táwọn ń wọ́là ni àwọn òní lọ́dọ̀ ọlọ́run àwọn kan lọ́dọ̀ ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run kọ́ fáwọn lọ́là kó sì fáwọn lówó kọ́ dáàbò bá wọn tabawo ìsìláàmù wa nílẹ̀ yorùbá ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ jama àwọn ará maka kánú ya'buduna al-asnam wọ́n máa ń sin ère wọ́n gbégi kalẹ̀ irin wọ́n máa sin wọ́n máa bọ́ wọ́n jòkó tì wọ́n máa pè é ní bá ní nígbà nábì wá gbé kalẹ̀ pé ah wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa rahmanur rahim. ànábì ní ọba yín ọ̀kan náà ni ó ọba yìí lọ́ba tí ó gbogbo yín lé ayé àtẹ̀yìn tẹ̀ ń sìn àtẹ̀yìn tẹ̀ ń sìn àwọn rahim àwọn tó bá sìn nìkan ni ó sàkẹ́ lọ ẹgbọ́n táwọn kèfèrí wí ọlọ́run ó sọ̀rọ̀ wọn wọn ni wahida Muhammad sallallahu fẹ́ sọ gbogbo àwọn ọlọ́run ọba ọfẹ sọ wọn di Ọlọ́run ọba ẹyọ kan àwa nísìn gbogbo àwọn kéékèèké yìí má àwa adarí sọ́dọ̀ Ọlọ́run ọba ti tiẹ̀ nìkan ah eléyìí tó gbé wá yìí o làṣẹ ọ̀n ọjà ó sì wá lè máa o tawhid àjòjì ni nígbà tó wọ̀ ló maka anabi wa ṣiṣẹ́ anabi pé àwọn èèyàn sínú ẹ̀sìn Islam àwọn sábà ṣiṣẹ́ àwọn tábìrin tàbí wọn ṣiṣẹ́ nígbà àwọn èèyàn lọ tán. دخلت البدع والشبهات وتشبه بالكفار làwọn ẹ̀sìn tí ànábì kákó maka yẹn lọ́ba bẹ̀rẹ̀ sí padà sí maka padà wọ́n bẹ̀rẹ̀ sí singi wọ́n ní igi kan náà pè ní fahal wọ́n lọ bẹ̀ wọ́n ní ya fahal alifohol orisokun aliwala da kọbla alhawul ìwọ́gi ọ̀gá àwọn fohol fahal mẹ́sàn-án fún kọ́bùlà làhàwùl kọ́dún tí ń bọ̀ tó yípo ẹ ta ni máa fún yàn lọ́mọ lọ́dọ̀ wa mùsùlùmí yahabu liman yasha ìnáta nítorí wà ní gbàgbé ayé jama ni wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ ọgbà Sudan lọ ọgbà Cairo lọ ọgbà Lebanon lọ ọsẹ sí Nàìjíríà náà bí ìbọ̀dísá tún wọlé padà àwọn bàbá wa tí wọ́n ń jọ nílẹ̀ Yorùbá tí tí wọ́n bá wọn ṣe la ilaha illallah ni wọ́n fi lé wọn lẹ́nu nígbà padà yá ó di pé ẹ̀sìn òní ṣe orò ìdílé o ẹ̀sìn òní ká má bá wọn ṣe ọdún àjọbọ àṣe bí èèyàn òní bá wọn ṣe èèyàn kàn náwó síbẹ̀ ni kí ni ṣẹlẹ̀ mọ́ ọjà mọ́ a tún padà síbi tí a ti kú o bí a ti dágbére a wọlé mùsùlùmí a bá àdó a wọlé mùsùlùmí a bá sẹ́rẹ́ a wọlé mùsùlùmí a bá ogun mọ̀tìkàn lójú ọ̀nà a ní kínníkínní yìí ń ṣe ó ní yọ̀dà àbòbò òun ìjà ànábì ló mú yẹn wá a tún padà sí yìí tá à ń ṣe nílé Ifẹ̀ náà nù orí ibú ni wọ́n gbèrè kéèyàn fẹ́ sẹ̀sìn kọ́ wa máa lè fẹ́rí kanlẹ̀ fún tọ́lọ́ńdá kò sórí ibú kan tó tó tọ́lọ́lọ́run ti ní ìyá ká na'budu ìwọ nìkan láàmà sùn kéèyàn máa wá ìrànlọ́wọ́ àbí kó máa wá ìdáàbòbò kó wá lọ lè ra nǹkan kan lọ́jà àbí kó so nǹkan kan mọ́ra àbí kó máa já nǹkan kan káàkiri léwé àbí légbò kó wá máa lọ kó máa fin kó máa gbó kó máa la kó máa fi para àwa ní kí ni yóò ó ní yóò ràn án lọ́wọ́ ní ìkọ́ni ó lè sí yóò ràn án lọ́wọ́ ní kí àṣírí ó lè bo ogun tájà nìyẹn eléyìí ni ogun àṣírí bíbò nìyí a eléyìí ẹ̀yọ́nu ayé nìyẹn téèyàn bá ti lo àwọn ayé wọ́n dájú àwọn èèyàn kọ̀ọ̀yàn wọ́n máa dájà lọ́wọ́ yàn awọ́rò nìyẹn sí inú bọ̀rìṣà a ti kú a kú omi ẹ̀ láfi ń jẹ́ mùsùlùmí a bá ti padà síbẹ̀ àìsè mùsùlùmí mọ́ torí dọ́wà nù Al-Qur'an pé in tá a bá ní ìdènà lọ́wọ́ ọ̀dọ̀ wọ́lọ́ ńlá máa ṣe ńlá máa wá wá rí báyìí. wọ̀lùgbọ̀dọ̀bá ẹ̀rí àwọn tó wá jẹ́ àjòjì tọ́lọ̀ mú dìde kí láti wọ́n ànùzà yáàní kọlìlún àwọn díẹ̀ báyìí náà ni àwọn wà nàró wọ́n mọ̀ wá sọ fún àwọn ìyókù pé ẹ má ṣẹbọ mọ́ nítorí jẹ́ àdìde máwọn àfẹ́ ẹlẹ́bọ lọ́rùn ni ẹ má sọ oògùn mọ́ oògùn òwòsàn nìkan ni wọ́n ní ká ẹ ṣe fáàrùn tó bá wà lára tí ó sì tako ṣẹ̀ríà ẹ rí oògùn tá a fi gbáyé oògùn tí wọ́n fi pààyàn oògùn téèyàn máa ń ṣe téèyàn fi máa ń tà oògùn téèyàn máa ń ṣe téèyàn fi máa ń tóbi téèyàn máa fi ń dẹni ńlá láwùjọ àwọn kèfèrí ni wọ́n máa ń ṣe àdúrà ni mùsùlùmí máa ń ṣe ọlọ́run wa qala rabbukum ud'uni astajib lakum ẹ dákun kí ni ọlọ́run sọ fún wa yẹn ó ní ẹ béèrè ẹ béèrè ẹ béèrè ud'uni ni pé ẹ béèrè àbí tàbá pèsè àná béèrè nǹkan kan lẹ́yìn ẹ béèrè níbo ni a béèrè yín ọwọ́ ni òun fún yín ní tẹ́ bá béèrè adébùkátà sí kankan mímọ́ lẹ́yìn ká máa ṣàdúrà àwọn gbòràbà wa dìde yìí pé àápàna àwọn tí wọ́n wá tò lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan àwọn díẹ̀ ni. àwọn tí wọ́n tò lẹ́yìn èṣù àwọn ni wọ́n pọ̀ jù sẹ́ni mọ́ ṣe pọ̀ yẹn bó ṣe yẹ kó rí náà nìyẹn torí alugoraba kọlilun àwọn àjòjì àwọn ẹ̀ta wóró ni ànùzá òun mìíràn lè kọ́bá il tẹ́ bá kóra yín jọ nínú ẹbí yín èèyàn díẹ̀ ni ó gbọ́ lọ́ngbọ́ àwọn tó kù èṣù ni wọ́n gbàgbọ́ kọ́dà wọ́n máa sọ fún yín pé tọ́lọ́hún yìí yá tí èṣù máa yá gan ló sì jẹ́ pé nígbà tí àwọn alugoraba dìde kọ́lọ́mọ́sàfà wa náà sínú wọn yuslihuna ma afsada annas gbogbo táwọn yẹn ti bàjẹ́ nínú àkídà nínú gbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe rẹ̀ àwọn tí wọ́n ṣàtúnṣe yìí mélòó ni wọ́n jàmá qalilun níwọ̀n bá náà ni àwọn èèyàn tí wọ́n ń gbọ́ ní tí àwọn àfáà yẹn ń sọ mélòó ni wọ́n láwùjọ jàmá qalilun níwọ̀n bá náà ni anábìíní an-nuza'u min àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n máa wọ kọ́là la yu'minun walakin akthara an-nasi la ya'lamun. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èdè abára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́sá fìyà sínú àwọn gùràbà tòótọ́ kọ́mọ́ fìyà sínú àwọn gùràbà ẹgbẹ́jọdá àlùgùràbà kan wà tó jẹ́ pé ẹ máa wò ní mùsùlùmí ṣe rí bó ṣe múra nì tẹ́yìn wò ní mùsùlùmí yẹn nínú nínú lọ́hùn-ún àkídà rẹ̀ ọ̀dà ìmánì rẹ̀ òṣèkí ni kò lálàáfíà àbẹ́ni tó ní àwọn ayé ni àwọn ni wọ́n ṣe mí báyìí o àwọn ni wọ́n ti jù báyìí lọ tí sì ń borí sí ń bora ẹni tí ń lè sóògùn sí yálé ẹ̀ ṣé gbòràbá nìyẹn gbogbo ẹni tó nígbàgbọ́ pé ẹnì ẹnìkan nígbà tó ń rí nǹkan kan bóun ṣe rí yín lọ́jọ́ kékeré kan ṣẹlẹ̀ sóhun sáwọn gbòràbá nìyẹn àwọn lọ lè jòkó ka tàwídì àwọn afọ wọn kọ dáadáa àwọn ọmọ tí wọn pè ń tàwídì ọmọ tí wọn pè lẹbọ nígbà náà lọ́wọ́ wà ní àwọn gùràbà bó ṣe wù kí àdánwò pọ̀ tó bó ṣe wù kí ọlọ́wọ́n ọba aláàkọ́dáwò tó kò ní kúrò nínú Islam àdánwò ń yẹsẹ̀ àwọn èèyàn lé ní o torí ọlọ́wọ́n ọba aláàtí promise pé wàlànà bùlùwà nìkan ọlọ́ni gbogbo yín lòun ó fìtínà gbogbo yìí ló wọ́n dánwò nígbà dánwò wá dé ọ̀wá ń béèrè pé ta ló fi ṣe ọ́ ṣé wọ́n ka koran bọ́ọ̀ bá ka koran ṣe àwọn àbọ̀ ọ̀ka fún ọ ipò ọlọ́run ní gbogbo yìí ló wọ́n dánwò inna khalaqnal insana min nutfa ọlọ́run bá ní adá ọmọ èèyàn láti bi àtọ̀ min nutfatin amushaj àtọ̀ tí ń tira wọn jáde pìpì nígbà tó fẹ́ jáde ọlọ́run níbẹ̀ láti dá yín nígbà wá dá yín tán kí lọ́sọ lẹ́yìn ẹ̀ ó ní nabutẹ̀lì hì kálíbà hàn yín lè mọ̀ ló ti sọ nánu kálíbà dání wò kò wá sẹ́nìkan tó jòkó ní wàyí tí ò ní àdánwò ti rán àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àfáǹké lóru o ìmáàmù sunkún omi ń bọ́ ní lójú ṣéwù òṣìṣẹ́ náà sunkún kìí ṣe wọ́n nìkan ẹlẹ́mi yọ bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ yóò ní à mo sì ti ní ìní sẹ̀sìn lẹ́yìn Islam o sẹ̀sìn mi kó náà. ṣé ọlọ́run bá aláwọ̀ sọ fún ọ nínú ẹ̀sìn tó ń ṣe pé wọ́n dán o bóòlù àdáwò ṣe wá dé tọ́wọ́ àwọn ibi tó fi kọ́ sí tó fi kọ́ sínú kádàrá ọlọ́run torí gbogbo tí ó ṣẹlẹ̀ sí ọ láyé inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run bá ní gbogbo ẹ ti wà ní òwe kádàrá yín ní tí ń ṣẹlẹ̀ sí ọ ní tọ́wọ́ àánú kádàrá rẹ nìyẹn bó bá ti yí padà ó yí padà pẹ̀lú ìbámu tọ́wọ́ àánú kádàrá ni ọmọ wa sàdó ọmọ bẹ̀rẹ̀ lọ́run lédè yìí ti máa ń pọ̀ lẹ́kùn èyí tó bá da ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọdún àjọbọ yóò dágbére kò ní wòran abẹ kódà kò ní náwó wọn ni wọn ń sọdún ẹbọ ní korodu kò ní débẹ̀ kò ní bá wọn ṣe nínú àwọn fámìlì yín ọwọ́ àrí pé àwọn tọ́pọ̀ ni wọ́n máa sọdún yẹn ìwọ ọwọ́ àwà nínú àwọn gbòràbà àwọn ẹ̀ta wóró tí ànábì ń sọ wọ́n ti mọ̀ pé ní tí wọ́n sọdún fún yẹn igbákejì ọlọ́run ọba ni ìwọ sì gbàgbọ́ ọlọ́run ọba aláàní lọ́gbàgbọ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa kò fi áàkìrì zaman tó bá dìgbẹ̀yìn ìgbẹ̀yìn ayé àwọn èèyàn máa padà sínú kúfùrù àwọn èèyàn máa padà sínú ṣírìkì kọ́dà ṣètọ́nù yóò tún máa pa yóò máa pa ṣírìkù àti kúfùrù yóò máa kún lọ́dà fáwọn èèyàn irú ẹni tó ní yá ṣé òun sì sànù mi kí ni ń ṣe yẹn nílẹ̀ Islam ní ní ṣe àmọ́ ń ṣètọ́nù ó kún lọ́dà ìsìn fún wọn wọ́n wá ń pè ní ṣìgáàsà ṣètọ́nù yọ padà torí mọ̀ pé ilé ayé òde pé tó ó sì mọ̀ pé iye tẹ́ lè gbé wájú ọlọ́run tọ́lọ́run fi lè yọ̀ǹda yín ọ̀nà tàwíìdì òun wàá ba tàwíìdì yẹn jẹ́ kẹtókò lé ayé kọ́lọ́mọjà bọ́ sí ọwọ́ àṣetáni ọlágbára ọlọ́run ẹlẹ́ẹ̀kejì gúrúbátàlá ìbáàdà àwọn ará maka nígbà tẹ́sán wọn ò fẹ́rí kanlẹ̀ fún gbogbo àwọn ọlọ́run ọba kankan mọ́ lẹ́yìn allahu akbar ọba nìkan wọ́n rúkú fọlọ́run wọ́n fẹ́rí kanlẹ̀ fọlọ́run àwọn ò fẹ́rí kanlẹ̀ fún nígbà wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n di kíni wọ́n di gòràbà wọ́n wá di ẹlẹ́sìn àjòjì ló ṣe jẹ́ pé ìwọ náà ò ní sin kankan míì mọ́ lẹ́yìn ọlọ́run ọba rẹ̀ allah subhanahu wa ta'ala ọmọ kírun fọlọ́run ó sì máa kí nítorí ọlọ́run ó sì máa kí níbàámu sunna nabi muhammad sallallahu alaihi wa sallam ọmọ ṣèbáàdà rẹ̀ tó o bá ti ń ṣèbáàdà bá nàbì ṣe mú wa ọ yàtọ̀ láàrin ẹbí sọ ma pé irun títí wọn irun tí táwọn ọba kí irun ẹyẹ ń ṣe kí ni ẹyẹ ń sọ̀ka ní aláhàgbà ẹ wọ mọ́ṣáláṣí mi ẹ lè fẹ́ kírun lákàkánná ni ẹ bá ìmáàmù kí tẹ́ẹ̀fì kù lẹ́yìn Allahu akbar ìmí gẹ̀ẹ́ nígbọ́n tí yóò kàn máa kùn ni dọ́ọ̀ni Allahu akbar sẹ́mi Allahu akbar mo kíkà lọ́nà ìjẹ̀sà lọ́pọ̀ yìí kọ́kọ́ gbọ́ fi ń sọ ọmọ ní kí ni ọba yìí wí irun kú báyìí jẹ̀mọ́ ẹ mọ̀ ya sami allah nu hamida kátó dípẹ́ àlébárùkù ó ti dìde rabbana wala kàá wọ́n lọ́mọ ya ìjà lọ ẹjẹ́ wa gbígbà ìrántà nábì ni a wá kíkọ́ ní eléyìí. Eh. wọ́n bá wá gbọ́pá kú lẹ́yìn òun kí ni yóò máa ṣe yóò máa bínú àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ tí wọ́n tó kí ni wọ́n máa tó wá wọ́n máa tó wá ní aláṣejù ọ̀nà fanatisi ni wọ́n arákùnrin kan sì wọlé ọwọ́ mọ́sálásí ó ní wúruwúru Allahu akbar sẹ́ni aláwọ̀mẹ́dá anábì ní èrìjà fọ̀sọ́lì fàyín nà kàlẹ́ fọ̀sọ́lì anábì ní padà lọ lè tóun kí toró òkèrùn òkèrùn àbí òkèrùn òkèrùn náà àmọ́nù tó kí yẹn ànábì ní kéésì ẹ̀rù tọ́lọ̀ ní kákí lànàbì ní kò kúkú kírun rárá ẹni bá sáré kírun nínú ọ̀dájú ẹ̀sìn wa kò kírun ni ó tuntun kí ànábì ní àlọ́ kírun ọwọ́ ni ọ̀dà kọ́ mi bí ó ṣe kí lànàbì wa sàlàyé bí ó ṣe kí ànábì wa ní ọ́ àtàtàtàmà iná dáadáa ń rẹ sami allahu liman hamida rabbana wa lakal hamdu hamdan kathira tayyiban mubarakan fi o duwo sansan o duwo o se wa se kini o se wa le feri kan le kese pe sami allahu liman hamida rabbana wa lakal hamdu allahu akbar irun tí wọn dá kíkọ yẹn ẹni bá wá ń kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn tí wọ́n ń bẹ ní jàmá lẹ́yìn náà wọ́n mọ̀ pé àfa yẹn ẹ má fi síwájú o irun tí ń kí yẹn ìmọ̀ ní wíṣ táìmù púpọ̀. bàbá tó kọ́ mọ́sálásí ní ọkọ̀ọ̀kọ́ náà ló wípé ẹ̀yin ẹ bá fa yẹn sọ̀rọ̀ o kò sí kọjá sẹ̀ríà ẹni bá ti ń kírun ni wí lóru kò tí ì kọ́lé náà látijọ́ yìí ó kàn ń kùn lóru ń kùn gbogbo alásàlámọ́tò òkè tí rí ṣé ilé ayé ọmọ mọ̀ pé ọlọ́wọ́n bá aláàmọ́ ń fẹ́ ẹni tó fẹ́ràn ní sì mọ́ ń fẹ́ ẹni tó ṣe kíni ẹni tó fẹ́ràn kìí ṣe orí ayé ni wọ́n máa fi ṣe yásítìkì ìfẹ́ ọlọ́run ṣẹ̀dá o bóyá tó bá máa kò lè mà nítọ́lọ́run ní fún ẹni tí ń sìn ó ju gbogbo ayé yìí lọ àníraka àti àlìfájì lásán ànábì ní khairu mina dúnìyà ọmọ fi hà aw kama qala sallallahu alaihi wasallam ànábì ní ó lóore ju gbogbo oore tó wà ní ayé yìí lọ lákàtà àlìfájì rẹ̀ lákàbíjì péré tá a máa kí kátó kí wọn àṣùbà kátó wá pé ní tó kásùbà ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sin wa lẹ́ni gbogbo àwọn Ramadan wa ẹ̀jẹ̀ ajẹ́kùràbà ká gbà dáadáa bí wọ́n ṣe ní ká gbà ká rúṣù ká tó bẹ̀rẹ̀ ká ṣèlóṣù ká tó ṣe kí ni ká tó sọdún àwọn tá a bá wá takú lérí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá pè wá ní àwọn strangers wípé wọ́n ṣe wà yẹn wọn ò ní bá wa sọdún o nítorí pé ẹ̀ rúṣù. ọ̀rọ̀ gbogbo ìbàdá àti wà nílẹ̀ yorùbá ló ní bùkátà sí ká lè kéwú kọ́dà àsìkò oorun ló kéré jù jama. ń dàrú àbí ọ̀dàrú jàmá mo wọ mọ́sálásí kan lọ́nà agége fifteen after four òun náà ni asiri wọlé gẹ́gẹ́ weda wẹ́dà àwọn náà mọ̀ pé ilẹ̀ máa ń yá sún nígbà míì ilẹ̀ sì máa ń tètè ilẹ̀ sì máa ń pẹ́ ni máa ń tètè yọ nígbà míì ìtumọ̀ Eh, yíyọ oòrùn àti wíwọ̀ oòrùn àti wẹ́dà ńlá fi dìtámì àsìkò oòrùn ìtumọ̀ ni pé bí wẹ́dà bá ti yí padà àsìkò náà mọ̀ sí kíni yọ́mọ yí padà làákàyè tó lálàáfíà nù. àwọn ní rọ́ọ̀ akàtà wà jẹ́nà àlẹ́ abáàna aago méjìlá wà báyìí là aago mẹ́rin là bá là sàdù báwọn bàbá wa ṣe ń kínu bá a ṣe máa kínu náà bá nàró láago mẹ́rin mo lókun mẹ́ẹ̀ẹ́dógún bàbá. bàbá ní agobẹ́ni tìlú mo ní quarter after four ní àṣírí wọlé bàbá ní ládùúgbò tí quarter after four lẹ́ máa kí asiri mo ní rọ àsìkò tó wọlé nísìnyí nìyẹn nígbà míì yóò tún yí padà fọ́ọ̀tẹ̀ wí yẹn náà nígbà míì yóò bọ́ sí aago mẹ́rin yẹn èmi kí n tẹ́lẹ̀ o nígbà mo ní ìkí wọn lónìí ọ̀yà àfa àbọ̀bẹ̀ mo ní bò láà sàwọn bàbá yìí bá jù lọ bò láà fẹ́ sàwọn bàbá yìí tani agidi lérí odò lérí rọ ọmọ tó sì ṣe mẹdísìn tó bá ní bàbá oògùn tẹ́ ń lò yẹn ẹ má lò mẹ́rin mẹ́rin mọ́ o méjì méjì ni àwọn àpapọ̀ àwọn sàyẹ́ntìsì ní ká máa ṣe kí ni ká máa lò bàbá ògùn abẹ́ òní gbọ́ yọ ọgbọ̀n torí kò fẹ́ kú àmọ́tẹ́ bá bá sọ̀rọ̀ ẹ̀sìn kò ní gbọ́ torí bó fẹ́ wọná tó bá fẹ́ wà nìjẹ́ náà ni ó yẹ kó lè ṣe kí ni ó kó lè gbọ́ kọ́dẹ̀ lómìnira ni àkẹ́tẹ́là máa ti ké àti wàá mọ̀ àmẹ́yìn alùsùnà yìí àní tẹ̀lé yín àní kó túnrùn rẹ kí olóhùn ní tẹ̀lé alùsùnà àmọ́ ni wọn ládùúwà àwa náà sì múra síra wa kọ́lọ̀ mọ́jì abọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀la ọ̀rọ̀ hajj náà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ká mọ̀ pẹ́ lábala àwọn díẹ̀ díẹ̀ ni wọ́n ṣe ájì gidi ṣẹ́rí gbogbo àwọn yòókù wọ́n rán wọ́n rán bí à ń dá wákà lábẹ́ tẹ́ǹtì ká máa jó táwọn obìnrin ọmọ wọlé sí tó lu hò aṣọ ara mi funfun obìnrin tóbìnrin láṣọ ara mi jẹma ẹ̀rọ àwọn yẹn lára fatọ́ bàjá fọ́tò pẹpẹ yóò mọ̀ sí fídíò fi sí tọ́wá bẹ́ẹ̀ bá ń sọ fún pé ah, ah, ó ń ṣèbádà ni kí ló tó ń ṣe fídíò ọmọ pé kò sí àtọ̀ láàrin ìwọ tí ọ̀ ń tàwa fún sí àtẹni tí ń kírun kéèyàn máa wá kírun kó máa ṣe fídíò ara rẹ̀ nígbà tí ń kírun lọ́wọ́ kó máa sẹ́ndì ẹ̀ kó máa upload ẹ̀ ṣòun gan fún ẹ̀ yóò ti mọ̀ pé ìbáàdà àwọn ọlọ́run ní segin ni ọlọ́run nígbà tọ́lọ́run ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu din ala lillahi dinul khalis ọlọ́run ni ẹ̀sìn tó bá jẹ́ tòun tá a ṣe òun nìkan lòun ó gbà ó ẹ̀sìn lọ́ọ́ ọlọ́run nìkan ni ẹ̀sìn lọ́hùn fún ẹ mọ̀ sìn lọ́hùn nítorí àwọn ẹ̀dá ọlọ́run tábà ní tọ́ba ń rí ọba ń fi dùn ara rẹ nígbà tí òun kírun lọ́wọ́ so onírun òun náà ni ah torí kárí ni lòun ṣe kíni lòun ṣe ṣe gbogbo àwọn tán lọ hajj ọ̀pọ̀lọpọ̀ ó kàn lọ hajj lásán ó darí dé wọn kọ́ hajj lẹ̀ fún látara àdánwò tọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́lọ́mọ́sà ìṣàánú wa kọ́lọ́mọ́sà àtúnṣe wa ṣe gúrúbàtú ìtìbá ìsúnà tó Rasulullahi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ń tẹ̀lé súnà nàbì yóò di àjòjì yóò di kíni jama yóò di àjòjì ìmúra rẹ̀ lásán gan ni wọ́n ti kọ́kọ́ yọ sọ́tọ̀ ìpín bísí ń bọ̀ yìí ẹbẹ̀ rí ṣòkòtò rẹ̀ ẹbẹ̀ rí irùngbọ̀n rẹ̀ ànábì pàṣẹ irùngbọ̀n ó ní àfù lẹ́hà ànábì ní ẹ̀dá irùngbọ̀n sí àdìsí láfíà ni ànábì ní má asfala min gbogbo ẹni tí ọba wọṣọ ọlọkùnrin àbọwọṣọ kòtò tọba kọjá kókó ẹsẹ̀ Ọlọ́run òfin ṣínà kótó fisali janna àti ìsọlá láfíà ni ẹ wá pa yẹn tì ẹ wá ń sọ pé àwọn tí wọ́n múra bí wọ́n ṣe múra yẹn àṣejù wọn ti pọ̀ ẹ̀yin lẹ ṣe lóhun tó wà nínú tíra nínú tíra kan náà tá a ti kàdísì méjèèjì ibẹ̀ náà láti ka yọ àkùwánìlmọlúdí yawma sábẹ èyí kápẹ́ràn fọ́mọ ẹlò àdìsí kápẹ́ ẹran torí ẹran dùn jàǹbá ni wọ́n ṣe ibẹ̀ láti mú àdìsí ẹ̀ alìlú nìka ọ̀jẹ́ síràmà pé nìka wàlímà àwòlímà wàláwò bìṣà torí pé wàlímà dùn àníbi náà ṣe wàlímà ọwọ́ ajẹ́ pé àwa pín àdìsí sí méjì èyí tó bá bá fẹ́ wa mu àmọ́ ṣe kí ni àmọ́ ṣe èyí tó bá bá fẹ́ nu wa mu àdìsí kí ni àníṣe kọ́dà àwọn míì bá tiwọn débi pé àwọn ògbàdísì gbọ́ ní táwọn bá ti rí inú Kùránì àwọn ògbà gbọ́ mo ní iṣó ń balùwà lájẹ́ kò sí nínú súrà kankan nínú Al-Kùránì níbo láti rí jama nínú hadisi tọ́ba wá pẹ̀lẹ́ mùsùlùmí tó ń kírun tó so tọ́ wá sàlùwà lápadà adẹ́gbò ti gbàgbọ́ ọ ti gbàgbọ́ nínú kíni nínú hadisi kéwù ti dàrú gan ni o àwọn màláìka àwọn ẹni màláìka ò ní wọlé tí fọ́tò bá wà màláìka ò sọ́wọ́ nu koran ni mo ní kò sínú koran àmọ́ ó wà ní àdísì gbogbo al-mutamassikuna bi sunnah humul ghuraba gbogbo àwọn tó bá wá di sunna mo pé mo ti kà á kọ́dà ẹlòmíì sí fẹ́sàfàǹtì ni ẹlòmíì ẹnjìníà ni ẹlòmíì bẹ́ẹ̀ dọ́kítọ̀ ni ó sì ka translated hadith níjọ́ tó ti ka ọ̀rọ̀ ṣòkòtò níjọ́ náà ní ṣòkòtò rò ti kọjá kókó ẹsẹ̀ mọ́ àfáàsì kéwú tán ó tún ké tán bí ó tún lọ mọ́kà ẹlòmíì kéwú tán tún lọ káírò ẹlòmíì kéwú tán tún lọ sudan ẹlòmíì kéwú di àgbàfà nílẹ̀ yorùbá sokoto rẹ̀ tó wọlé ó sì ń kàdísì ó sì lóun ò lè lótò ẹni bá wà ń lò wọ́n máa ní alukoraba èyí mélòó ní sokoto rẹ̀ ń wọlé àwọn èèyàn mélòó ní sokoto wọn ní ọ̀kọ́jà àkókò ẹsẹ̀ ẹ̀ẹ́dì pé àwọn tí ń wọlé ló ṣe kí ni àwọn lọ́pọ̀ jù bí ó ṣe máa rí náà nìyẹn torí pé àṣetá ni ọ̀fà àyìmọ̀kan ní fi ń bẹ́ lómi jà ẹlòmí ìfẹ́ inú ní fi ń bá jà afa àwa Sufyan ath-Thawri wọ́n ní istawsu ahla sunnati khayra fa innahu ghuraba afa àwa Sufyan ath-Thawri wọ́n ní istawsu bi ahli sunnati khayra ẹ máa sàsọ́ọ́lẹ̀ fáwọn tó bá jẹ́ àlùsùnà ẹni kí wọ́n di súnà mú o ẹni kan máa kó di di sunna yẹn o gbogbo àwọn umahati wa ẹni kan máa di sunna mu o fa innahum ghuraba torí àwọn gangan ni àjòjì tá ànábì ń wí nígbẹ̀yìn ayé nígbà tá ànábì ń lọ ànábì ní taraktu fikum amrayn ìkan méjì mo filẹ̀ fún yín lan tadillu ma in tamassaktum bihima ẹ ní sọnù tẹ́ bá de ìkan méjèèjì mú kitaballahi wa sunnati al-Qur'ani àti hadisi ẹ dì mú o nígbà ànábì ń lọ tó lóun fi ìwé méjì lẹ̀ fún wa torí torí ká má bàa sìnà ni ẹ̀rọ mọ̀ ya kò sẹ́ni tí ń sinà nínú àwọn ẹ̀dá ọlọ́run àmọ́ Al-Kùránì àti súnà méjèèjì wọ́n ń sinà. nígbà wọn ní nígbà anábì ń lọ sẹ́nu kó anábì ní bẹ láàrin wa anábì ní ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa anábì ti wá rí i pé òun ò ní sí láàrin yín mọ́ nítorí pé kò ní sáǹfààní láti máa pè yín sákèsí tẹ́sẹ̀ yín bá fẹ́ yẹ àmọ́ o tàdá tòfin kún àmọ̀ràn yìí mo fi nǹkan méjì fún yín o láǹtẹ̀dẹ́ lù ẹ̀ ní wọgbó ẹ̀ ní sọ̀rọ̀ tẹ́ bá ti di nǹkan méjèèjì mú kí nìkan méjèèjì náà jàmá kitaballah wa sunnati alukurani àti sunna tó bá ti fẹ́ wà nínú àwọn àjòjì nígbẹ̀yìn ayé ọlọ́ lè di kurani àti kíni mú àti sunna àtàdínsì tẹ́lẹ̀ kan bá ti ní kíní yẹ̀ sí ni ó nínú ayáwó láti rí kíní yẹ̀ sí ni ó béèrè pé inú àdínsì wo láti ṣe kíni ni láti rí nígbà náà lọ́wọ́ máa jẹ́ aluguraba torí pé tá a bá ní ká máa jòkó lérí pé àwọn bàbá lọ sọ àwọn bàbá pọ̀ gan-an ẹnìkan jò ní ó ní bàbá tòun ó ní ìbòjú kóbìnrin ọmọ bojú ó ní àṣàní ó ní bàbá òun lọ sọ bẹ́ẹ̀ pàtí kálukú náà ọmọ wa tẹ̀lé tí bàbá rẹ̀ wí bóòlù ẹ̀sìn ọ̀dà jẹ́má ẹ̀sìn ọ̀dà rò ẹnìkan ní àáfàá tòun ó ní ìbòjú ó ní àládà ní kì í bẹ́ẹ̀ ni wọ́n bá dà bojú kò ní gba àládà ní túmọ̀ àwa ní àáfàá pọ̀ nígbà nábì lóhun fi nǹkan méjì lẹ̀ fún wa kẹ́sìn ọmọ máa dàrú kí ló dárúkọ kìtàbà Allah wa sunnati kí ló dé tí wọ́n lọ́nu kùránì kọ́ lọ́lẹ̀ wò fàyè dàsá altumuhunna mata'an fasaluhunna min wara'i hijab ọlọ́run bá ní ẹ̀yin sàhábà tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn ìyàwó ànábì ẹ máa gbà á lẹ́yìn gàgá lẹ́yìn kọ́tìn zalika atharu li qulubikum wa qulubihin kẹ́mi yóò lè bá a mọ́ àtẹ̀mí àwọn tó wà nulẹ̀ kí lọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ káwọn sàábà orí tó fi ní ká máa gbà á lẹ́yìn gàgá kí lọ́lọ́wọ́n ọ̀fẹ́ kí wọ́n rí kọ̀fẹ́ kí wọ́n rí àwọn ìyàwó ànábì nítorí àwọn bá sọ fún ànábì pé ànábì ọyá máa ń ṣe nǹkan báyìí ọlọ́run ọba àlá ọgbà wọn náà láàyè ká ṣe àbíkọ̀ gbà wọn láàyè ká ṣe ẹni máa ń kọ́sẹ̀ àwọn ìyàwó ànábì olóríire àbíkọ̀ sí olóríire ilé ló onígàgá tó bò wọ́n nígbà wọn wà nulẹ̀ tí wọ́n bá ń jáde jẹ̀lìbáàbù àti nìkọ́ọ̀bù ni gàgá tí ó ṣe kíní tí ó tún bò wọ́n torí kò ní nítumọ̀ táwọn ìyàwó àlẹ́ mi bá jáde tó bá sí júlẹ̀ kò ní nítumọ̀ mọ́ torí pé yín tá àfẹ́ kí wọ́n rí tá a fi ní ká mọ̀ wọlé náà wọ́n padà sí kíní náà padà rí yẹn bí kéwọ̀ bá tó kéyìn ló kéwù sí. kátó wá pé àìmọye àdéhìsì tí ìyàwó Aisha tó ní sàtàlì tó wájú ibi jẹ̀lìbáàbì Safwan Eh, ó ní ó ní fakamatu wajhi bi jalbabi mo da jalbabu mi mo da bojú hadisi Bukhari wa Muslim nítọ́fà ni pé alugoraba ti dìbe àwọn làwọn ìyàwó wọn máa bojú àwọn tí wọ́n ń kọ̀ndẹ́mù ẹ̀ máa bojú eh, àwọn yẹn pọ̀ jà wá tá a gbà pé alẹ́ ṣe kí ni alẹ́ bojú lọ nítorí pé o ti dìgbẹ̀yìn ayé nígbà tá a fa náà ro ti ń bá wọn tí wọ́n ń bora tí wọ́n lè jẹ̀lẹ̀ báàbò tí wọ́n lò nìkan ọ̀bù tí ń bá wọn jà yìí pé aláṣọ tẹ wọ̀ yẹn ṣẹ́ kì í ṣaṣọ ẹ̀sìn àwọn tó wá wọ ṣòkòtò àtàwọn tí wọ́n wọ jọ́mpà tí wọ́n wọ mínísíkẹ̀tì wá àṣìwò lọ́fẹ́ ṣe fáwọn yẹn tẹ́sí mọ̀ pé alámọ̀tò sáà kò sí ti ti ń yẹn kò jẹ́ nǹkan kan bí ìbá jẹ́ pé ilé kódà àwọn òwe láwà ní wọ́n sì máa sọ lárúbáwá etí bèbè náà ni wọ́n wà tí wọ́n máa kó àwọn èèyàn síbẹ̀ nígbà tá a bá ń discourage àwọn èèyàn lérí jàlùbáàbù àti nìkọ́ọ̀ ṣé e, ìwọ̀kuwọ̀ láfẹ́ encourage àti bọ̀tá ayé ni sunna wa ẹ má jìkọ́ bọ́ọ̀lẹ̀ àwọn àlù sunna gangan ni wọ́n ń pè ní gùràbà àwọn abẹ́lẹ́ wọn kò fèmí àti ẹ̀ sínú wọn bóòlù ó sì mọ̀ pọ̀ wá nú wọn jẹ́ kí n ṣàlàyé fún ọ alákọ̀ọ́kọ́ àkídàtúkà láàbùdà àǹtẹ̀kùn náà sàhíhà ó ní ìmánì débi pé ẹnìkan kan ò ní tí ọlọ́bì kan mọ́ tó fi lọ lè ṣẹbọ tí wọ́n ní alájà ó sì wòran látijọ́ yìí a a mọ́ wòran o ilé aládùn kan bẹ́ o bọ́ọ̀ bá ti sọ fún wọn pé fàfírù ìlànà wàkọ́lá rọ́bù kúmùdùn ní àṣìṣàjìbìlàkùn ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi inna Allah mo ti pe ọlọ́run mo sì mọ̀ pé ọlọ́run gbàdúrà mi ọlọ́run sì gbà á tákìdá rẹ bá ti dá o ti dá lùsùnà o ti wà ní àwọn gùràbà ẹlẹ́ẹ̀kejì ìbádà tó xaalẹ̀ sọmọ wá fi kọ ìbádà rẹ yóò máa ní ṣe pẹ̀lú súnà ó sì máa ṣe nítorí ọlọ́run má lo jàlibáàbù nítorí ọkọ má lo nìkọ́ọ̀bù nítorí ọkọ rẹ ẹlòmíì fẹ́ lọ́kọ ló fi lo jàlibáàbù níjọ́ tọkọ bá ti ṣẹ́ yóò sì yọ jàlibáàbù rẹ fún ẹ̀ẹ́dì tó sọ fún wọn yìí pé òun ò mọ́ irú ẹni àdáwò bá ẹ̀sìn kì í sìn tẹ́lẹ̀ àṣà ní ṣe kí ni ní ṣe kò sí tó kọ́kọ́ rẹ̀ ó ṣe fún ọ yìí tí ìwọ àtọ́lọ́hún tẹ́ fi ń súnmọ́ ara yín yìí tó súnmọ́ lọ́hún ọgbọ́dọ̀ ṣe kíní ọgbọ́dọ̀ sílẹ̀ nígbà náà lọ́wọ́ náà àwọn gbòòràbà torí báàbù nìkọ́ ìbàdàn pẹ́rẹ́ lómi ò ní dìde mọ́ ma ló ń kí fún ni bọ́bá ṣe mọ̀ pé inú rẹ̀ ń bí ọ gbogbo àwa tá a jẹ́ ọkọ náà ká máa tọ́jú àwọn ìyàwó wa ìbáàdà ni o nígbẹ̀yìn ayé àwọn gòràbá ò ní máa tọ́jú ìyàwó ọkùnrin mi fẹ́lẹ́ ha o tí o bá sómi nínú ọgbà yín ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo tó ń sìn yẹn wàláhì òun lè fi wà lìjánà ni ọ̀sẹ̀rù gbogbo ẹni tí ń bá ń gbìyànjú bí ìyàwó òun ó sì máa gbégbèsè ayé àlàáfíà tọ́lọ́wọ́n ọlọ́wọ́n bá aláàtì pàṣẹ ó ní wà á gbogbo tó bá máa mú inú ìyàwó rẹ̀ dùn ní kọ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí ṣe ẹ lè bá àwọn ajíyàn lé ẹ lọ sọ fún ọ yìí pé kádàkùn kí wọ́n lísì àwọn nǹkan tí ẹ bá ṣe tí wọ́n mọ̀ ṣe kíni ṣé ọmọ dùn tẹ bá mọ̀ pé fẹ́ tẹ̀lé àyà tí ń ṣe kíni àyà tó ń sọ yìí wà á ṣòro hùn ná bil ma'ruf ọlọ́wọ́n bá aláwo ní ẹ máa bá wọn lò dáadáa ìwọ lọ́wọ́ á béèrè pé àwọn nǹkan wo lẹ́wọ̀n máa fi bá a lò khairukum khairukum li hali ànábì ẹni dájú láàrin ilẹ̀ nítorí dájú ìyàwó ẹ̀ ẹni dájú láàrin kí ni tó máa ìdákejì ọ̀rọ̀ yẹn mọ̀ fún muhalafa ẹni tó yà olórí bújú láàrin tí èso ẹni rí òun náà tó burú mọ́ ìyàwó ẹ̀ ó lè túbá adésokòtò rẹ̀ mashala ọbẹ̀ sì mu irungbọ̀n rẹ̀ bẹ́ sì mu kìámù lélẹ̀ iwájú ẹ̀ ti dípa dì àmọ́ lábala àtọ́jú ìyàwó ìpè lọ́n ṣe kíni ńlọ́ngbà bàdà oye ẹja mójútó ìtọ́jú ìyàwó ìtọ́jú àwọn òbí ara bàdà ni kọ́lọ̀ mọ́sàá ìsànú ẹni kọ̀ọ̀kan wa alùsọ́nà àwọn náà ní alùgọ́ràbà kọ́lọ̀ mọ́sàá fàwa náà sínú wọn lẹ́yìn ìbáàdà kí ló kù táa fi jálù òun náà ni al-akhlaq ó lè mójútó ìwà rẹ̀ ìwà dáadáa ó da sóbi rẹ̀ ó ní bá ṣe ṣe tí ń sìn ó ní bá ṣe bídíà ó ní bá ṣe ṣíríkù àmọ́ ó da sí ọmọ ṣe dáadáa táyé sí sọ́lọ́wọ́n ọba ló ní òyìn jẹ́ àdá kàálà à ń sọ ṣe kàbí máa lẹ́sẹ̀ lẹ́kàbí ẹ̀lú fàlà tó tẹ̀ hùmà ọlọ́wọ́n bá ń tẹ́bá ní kọ́ wá sí ẹbọ má bá wọn ṣe àmọ́ wa sahib hùmà fi dúnìyà ma'rufa àmọ́ gbogbo dáadáa lé ayé ọgbọ́dọ̀ má máa ṣe fún wọn. ọdún kẹta tó ti lọ́dọ̀ ya ẹni ọdún kẹrin tẹlifíntì e tí ń ṣe gbogbo wọn ní kò ṣe dáadáa ṣe kátó wá pé èyí tí ń ṣe bídíà àti ọ̀sọ́ di ẹlẹ́bọ ẹ wá sì ṣe bídíà àmùkáfíra náà ẹlẹ́bọ náà láwọn máa kòwú náà ó sí i fún lóṣooṣù àwọn yóò máa wá pé ah, ah, ah, ọmọ yìí máa yàtọ̀ láàrin àwọn bí ìyá rẹ ṣe ń sì tún sí i ìwọ sọ fún wọn pé ọlọ́wọ́n bá ní ká má wo ẹ̀sìn tí ń sìn bíbí tó bí wa ni ká máa ṣe kí ni ká máa wò kọ́lọ̀ mọ́sá ìsànú wa yá mi ẹlẹ́ẹ̀kẹta nínú táàfi jáde súnà táàfi jẹ́ gòràbà òun náà ní ká mójútó ìwà wa ara wa náà ni àmánà ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa gbogbo àwa tá a jọ́ mọ̀ ìyá lọ́kùnrin lóbìnrin àwọn èèyàn ń wò wá o àlùgòràbà àwọn tọ́lọ́ pàǹtẹ̀tẹ̀ wọn ni ti fi hàn ẹ̀yin díẹ̀ náà ni àlùgbàdàbà kọ́lé lóun ládùúgbò yín ẹ mọ̀ pé àṣírí yín ó bò nítorí ọ̀já àṣírí yín ó bò ni pé wọ́n ń sọ yín ọlọ́run wàyí dáhùn rù bí him yàtà ọ̀rọ̀ amazon ọlọ́run bá ní àwọn sahaba àtànẹ́bì tí wọ́n bá ń lọ àwọn amúnáfìkì wọ́n mọ̀ wá yín mú sí wọn wípé àwọn aráalé rẹ̀ orí wọn orí wọn àwọn náà tún lọ yẹ wọ́n lọ yẹ ẹni téèyàn ń sọ tó sí kòtò wọ́n tètè rí àbí wọ́n tètè rí má wù àbúrúkú ọ bà rẹ lójú jẹ́ ọ bà fámìlì ẹ lójú jẹ́ ó tún wá bà alùsùnà lójú jẹ́ ó tún wá bà sìlámù lójú jẹ́ alùgùràbà bẹ́ẹ̀ ṣe wà nílùú ṣètò nǹkan àwọn wàhálà tí ń ṣe lérí gùràbà àwọn alùsùnà wàhálà tí ṣètò ń ṣe lérí ti yín ojú yìí ti ń ṣe lérí àwọn màtá tó wà ń bọ̀ sọ̀bùlọ̀ ojú yìí ti ń ṣe lérí àwọn aṣẹ́wó lọ ojú yìí ti ń ṣe lérí àwọn abọ́gibọ̀pẹ̀ lọ torí ó ti sọ àwọn èèyàn mọ́lẹ̀ wọ́n ti sọ àwọn èèyàn mọ́lẹ̀ wọ́n ti bá tiwọn débì kan sórí ìwọ tó jábà lọ́wọ́ tó jákò lọ́wọ́ ẹ̀ torí wọ́n fẹ́ lọ lè wà lìjẹ́ náà sòsè ìwọ ni ọmọ àmójútó ọlọ́run bàálà àbíkọ́ sọ fún wa ó ní inna shaytana lakum àdúù fattakhidhuhu àdùwà ọlọ́run bá ní ẹ̀rí ṣètọ́ yẹn ọ̀tá yín ni ó ẹ̀yin náà mú lọ́ta o. ó sàṣìkáàrù ó sàṣìkáàrù lẹ́yìn àṣùbà ó sálọ̀mọ̀ tán búrọ́dá dìde ọwọ́ tí ọ́ ó kí áṣìlì tán ẹ́ ó mú dìde kọ̀ kàṣìkáàrù èṣù ó dànkarú fún yẹn ọlọ́run ináhu wọn ẹni tó yẹ kó mọ sàtìkárì dùn láyé láyé àlùgòràbá ni torí pé ẹ ti bọ́ lọ́wọ́ èṣù èṣù sì ti rí pé òun fẹ́ láti yọ lérí yín yóò wá de àwọn ọmọ rẹ̀ sí yín gbogbo àwọn èròkérò yóò máa wá kó lè bá wùwàkiwà tí alùsùnà kan àbí súnni kan sálàfì kan tọ́ba yìí jì sínú wàhálà ládùúgbò ojú ti ti gbogbo yín tẹ̀ ń bẹ̀ wọ́n máa wá sọ káàkiri ní ó ṣe yẹn ẹlòmíín ṣe mẹ́wàá rẹ̀ tí wọ́n wó bẹ́ẹ̀ o torí pé àǹtò mọ̀rọ̀ kọ́bùn nítorí àwọn fẹ́ àwọn rò pé a sọ pé màláìkà ni wa nítorí àwọn rò nìyẹn yìí pé ìgbà tẹ̀sí ní ẹ̀sìn tá à ń sìn yẹn a jẹ́ pé ẹ ti sọ̀rọ̀ ayé di màláìkà màláìkà yìí ṣiṣẹ́ nítorí fàánù àwọn aláàbọ̀sọ fún wa pé àyẹ̀sẹ̀ màláìkà o a mistake o alìsílámù màásùm alìmùsùlùmí ghayru bí màásùmí èèyàn ni wọn rọ́bà náà látọ̀ akhidna inna sina aw akhta'na àmọ́ wọn nígbà tó sọ yẹn o wọ́n ti dá yẹ̀yẹ́ rẹ lẹ́ni gbogbo ayé ká lè sọ̀rọ̀ àwọn gbogbo àtàjọ mahat bó ṣe yọ pẹ̀lú nìkọ́bù àti jẹ̀lẹ́bàbù yẹn ó rí ládùúgbò <laughs> ẹ bá bẹ alùbídíà náà òun náà sọ pé ẹ̀yin náà ni ẹ̀yin ọlọ́pàá ẹ̀sìn yìí náà ni ọ̀kan nínú àwọn agbóǹtarìgì àbá lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ ti di àbúrò rẹ ti di sunna sunni wọ́n wá ń ṣe alùkọ̀ ẹ̀gbọ́n àgbà súfì lòun lẹ́gbọ́n bá wọlé pẹ̀lú àwọn jàmọ́ rẹ̀ sákó tẹ̀sùn bá lọ́wọ́ kòkòkò afábá ní ẹ̀ka àwọn ọ̀bọ̀dá ó ní ayé máa bá wà sí lọ àwọn náà sàǹfààní nígbà wọn gbọ́ tán bọ́dà bá lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ ó ní gbogbo tẹ kà yìí nítorí ẹ̀ka máa kà fáwọn èèyàn ni sẹ́lẹ̀ yìí ẹ̀yin lọ́lọ́pàá sunna ẹ̀yin lọ́lọ́pàá islam bí ọba sí ọlá ọlọ́run àti irú yín tẹ́ dìde islam ti bàjẹ́ lọ́wọ́ wa ló ṣe jẹ́ pé tí wọ́n náà bá ṣe mistake kan wọ́n ní ah, ah, sunni salafi mustaqim ah, ó tún wá jẹ́ ajíya ó tún wá jẹ́ yìí nídìí bẹ́ẹ̀ ẹja fàpèjúwe dáadáa lélẹ̀ o bí ṣètọ́ni tí ṣètọ́ni tí ti gbọ̀ngbọ̀n la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo táwọn tó ń ṣe tí ṣètọ́n fi ba yẹn wọn jẹ́ yẹn yọ́n máa gbé wá sẹ́yìn tiẹ̀ náà wípé ìwọ náà ṣe síbẹ̀ kan náà ló ṣe tó bá ti ṣe má ìbọn lọ́wọ́ fèrè jàn ìwọ lọ́wọ́ máa wá sádi ọlọ́run la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir èèyàn gbọ́dọ̀ mọ́sọ̀ ọgọ́rùn kan lójúmọ́ téèyàn bá wá wàhálà ọ gbọ́dọ̀ kánjú láì ṣe ọ wá ń kánjú ọ wá rírọ wọn ni kò ṣe mẹ́wàá ọ dà ọ wá ń kánjú wọn ni kò ṣe àtikáàdù sọ̀bá wal masá ká máa kà á láàárọ̀ àti ìrọ̀lẹ́ kọ́lọ́ masá ìṣọ́ni kọ̀ọ̀kan wa kó ṣàtúnṣe wa ẹ̀ ká máa ṣe ara ìwà àwọn gùràbá ni tó bá wà ní kọ́ńpìnì wọ́n ní kò nígbà kẹ́ kówó jẹ́ o bó ṣe wà yẹn ẹ̀ e, lè rówó yẹn kó jẹ́ o ájì àlọ́wà ń bẹ̀ àìrọ́ ọyẹ ẹ máa ṣe e nǹkan míì tòróngbà pé alámàánà ni olódodo ni wọ́n bá kó àwọn èèyàn àwọn èèyàn ti gbá wọn wọn ò gbọ́dọ̀ tún kó lẹ́gùn ràbáwù lọ́wọ́ kó ṣe kí ni kówó tó kóra ọwọ́ máa sọ́ra rẹ pé ha àwọn yẹn máa fọkàn sí mi ìpẹ́ ni eré ni mi ọmọ bẹ́lọ́n lérí ẹ̀mí rẹ nǹkan kẹ́sì ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti di gòràbà tọ́jẹ́ pé àwọn aburú tí wọ́n ń ṣe tó di pé wọ́n gbẹ̀sìn wọ́n gba súnà yẹn àwọn aburú yẹn tán lára wọn tóun náà máa mọ̀ pé ha kí ni tí mo ní ìṣe mọ́ yìí ni tí wọ́n wá sẹ́mi mi ọmọ wa sàdí ọlọ́run a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa ọlọ́run má bà mí jẹ́ mo ti ṣètàn ọ̀rẹ́yìn mi àdúrà ni ó pọ̀ lẹ́yìn náà gúdìbàtú tẹ́ríkì manahàlá nínú àwọn nǹkan tí a fi di gùràbà òun náà ní pé gbogbo táwọn yẹn bá ń ṣe níbàjẹ́ láwùjọ ká jìnnà sí àwọn èèyàn ń ṣẹbọ káwọn bá wọn ṣe àwọn èèyàn wọn ń ṣoògùn káwọn bá wọn ṣe àwọn èèyàn ń pa àyàn káwọn lọ́wọ́ ń bẹ̀ lẹ́yìn náà àwọn èèyàn ń ṣe sìnà kágbà pé gùràbá yìí ṣe sìnà torí pé àwọn gan ni wọ́n máa tún àwọn èèyàn ṣe ní wọ́n ní ṣe sìnà bada islam gariba wa sayaudu gariban kama bada fatuba lil gùràbá anábì ní islam tó bá padà dìgbẹ̀yìn ayé yóò dàjòjì ní islam gidi gẹ́gẹ́ bó ṣe dájòjì nígbà tó kọ́kọ́ mọ́kà nígbà wọn ní ká má ṣe sìnà mọ́kà ó bá wọn lójijì nígbà tó dìgbẹ̀yìn ayé lẹ́yìn ó tún di pé àwọn kọ̀ọ̀kan náà ló ń sin wọ́n ní rọ́ o àwọn ò ṣe mọ́ o wọ́n sì ń tọ́ àwọn ọmọ lérí pé ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin lọ́kùnrin ẹ má jẹ́ nìkan kan láṣepọ̀ pẹ̀lú kẹ́ tó lọ́kọ ẹ̀yin náà sì gbọ́dọ̀ báyàn sùn kẹ́ tó níyàwó àwọn ọ̀dọ́ wa ń dìde bẹ́ẹ̀ wọ́n dìde sínú súnà bẹ́ẹ̀ nígbà wọn pé wọ́n bí anabi pé àwọn wo ni gbòràbà anabi ní alẹ́dín yuslihuna idha fasada nas àwọn ni máa ṣàtúnṣe nígbà táwọn yẹn bá bàjẹ́ ìwọ gbọ́dọ̀ tó yìnbọn nínú sinimá ó ti gbọ́dọ̀ yìnbọn nínú dating bọ́dà tí máa tún déètì ìtumọ̀ ẹni pé kò tíì di gòràbà torí pé àwọn tí wọ́n ń déètì àwọn ní wẹ́bsáìtì sọ́pọ̀ rẹpẹtẹ wọ́n ní àwọn gúrùpù rẹpẹtẹ ìwọ náà tún wá ń kópa níbẹ̀ ìtumọ̀ ẹni pé ò tí ì kó lára wọn ọjà rẹ̀ gbà kó gbogbo ntọ́lọ́wọ́n bá aláàánú ọ̀dà ó ní gbowó èlé tọ́lá àwọn gòràbà àwọn gbowó èlé wọ́n ní lágbájá ò lè rí ṣe kọ́ńtrátì yẹn kò lè bọ́ sí àfitọ́ bá gbowó èlé alóhùn fi tí wọ́n bá wá gbà sí ìṣẹ̀mí ò lè àbí ìṣẹ̀mí yóò lè fún ẹni tó bá ti wà nù kádàrá rẹ̀ pé yóò lè fún àmọ́ kò ní wọná lọ́rùn ìṣẹ̀mí ó sì wá padà wá rọ̀ ọlọ́run mú àbáyọ wá ń bò míì téèyàn fọkàn sí téèyàn wá rí owó ju èyí téèyàn wá tẹlẹ lọ tó bá ti wà nù kádàrá yẹn àmọ́ gbogbo líle tí ọba bá lè náà ọlọ́run ní fi dọ́là mu ọlọ́run ó mú àbáyọ kan wá tọ́ ọmọ fi mọ́lẹ̀jì torí pé ilé ayé tẹ́lẹ̀ náà ọlọ́run ò fowó kò fi pín ìfẹ́ rẹ̀ kò fi ọlọ́run ọba àlá kò fi owó kò fi ṣe yásítìkì pé lágbájá lẹni eré lágbájá lẹni ibú ẹlòmíì lówó lọ́wọ́ ọlọ́run fún torí kó lè bá sórí ibú ni ọlọ́run ti mọ̀ pé kò ní jòkó jẹ́ bá a bá fún lówó wọ́n wá darí owó sọ́dọ̀ ẹ̀ yọ́ máa jìyà yóò lóun jayé àyọ́mọ ayá mi nínú ẹ̀sìn wa àlùkòràbá òun mutí òun ṣe rọtí fún yàn ó rí pé tọ́ba ẹ̀tẹ́ ń dáwọ́ àwọn láńlọ́ọ̀dù wọn láwọn fẹ́ rọtí àwọn fẹ́ ṣe end of the year party kí ni gbòdà báwo ṣe yọ̀nà ló láàrin wọn alẹ́mi ọ̀lọ́wọ́ ń bẹ́ o àfa èèmù tí mọ́ lọ́dọ̀ ìmọ̀mù gan ọtí ló fi fọ́ ọ̀hún tún fún mi ẹ wà wípé ṣé ìmọ̀mù yẹn lè wá fi ń wé mi ọlọ́run ní ká mọ̀ mutí ẹni lè mọ̀mù mutí ṣé ká máa tẹ̀lé ìmọ̀mù ní ká bọ́ ọlọ́run lẹ̀ kí lè sọ yìí jama ìwọ ọlọ́run ẹ má débẹ̀ ẹ má débẹ̀ ìmọ̀mù yẹn jìnnà sọ́lọ́ ni wọ́n ní ẹfẹ́ sí freedom wọ́n ní kẹrọ tiwa gùdàbà ọ̀nà ìrọ̀lẹ́ mọ́ ọlọ́run pé ah no no no àìrọ̀tí níbi iṣẹ́ òní bá wọn mú nígbà náà lọ́wọ́ nínú àwọn gùdàbà ànábi wa ní fatu bá lè lo gùdàbà àlìjáná kọ́ mọ́ bẹ fáwọn gùdàbà kọ́lọ́ mọ́sá fà wá náà sínú wọn àwọn èèyàn rìn òhò lẹ́ni kálukú ọ̀fẹ́ wọ sọ́mọ́ kọ́dẹ̀ lómi náà lo jàlibáàbù jàlibáàbù fashion jàlibáàbù ẹ wá wò mí ní wọ̀ àwọn àdánwò jàlibáàbù kan ti wà nílé ayé ń sèjàmà sọ́jẹ́ pé yóò sì ní jàlùbáàbù náà lòun wọ̀ ẹja dúró lédi súnà gbogbo táwa ti pẹ̀lẹ́ sìn ẹja wádìí rẹ̀ dáadáa ká sì ṣe mọ́ṣẹ́ ní ká ṣe kó lè bá rí bí ọ̀sẹ̀ ẹ̀kọ́ rí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n bá ń sòkú òní bá wọn ṣe wọn ní bó ṣe wà yẹn àwọn èso kù tí wọ́n bá ti ní bàbá rẹ nídìí olẹ́ parí gbogbo ẹ̀ ó ní ẹ ti parí ẹ̀ sí tẹ́ ẹ gbọ́jà wọn ìgbà ti parí ẹ̀ sí tẹ́ ẹ yóò ní aráàlú wo tún làwọn eléyìí ẹ dákun ẹ̀sìn wo làwọn léyìí tó ń ṣe kí ni ẹ̀sìn wo làwọn léyìí tó ń ṣètún gbà ó lóun ọba àsòkú mọ́ èyí ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ ń bẹ nínú òkùnkùn ń bẹ lábẹ́ pákó nínú ooru ẹ̀ ń jó ẹ̀ ń lùlù sẹ́ni pé eré ò pé dáadáa kọ́mọ́dà bíi ebu ni o ìpè kò pé àmọ́ kò pé dáadáa. ẹni bá ti wọnú lẹ̀ àdúrà lókùn tá a ní fún lẹ́yìn náà a sì wá fi ta bá ní fi ṣe sàárà tí ó ní ìbámu pẹ̀lú súnà ẹ̀ ẹ̀dí jọ́mẹ́ta jọ́mẹ́jọ ẹ̀ forty one days kò sínú ẹ̀sìn táwọn ẹbí mu wá o àdíjá kú sáà níbi ìṣèjọ́ mẹ́jọ rẹ̀ nígbà tí amusa kú ẹ̀gbọ́n bàbá ẹ̀kọ́ sáà níbi ìṣèjọ́ mẹ́ta nígbà tí umu kùsùmù kú ọmọ ànábì sáà níbi ìṣèjọ́ mẹ́ta wọn ní àgbàlagbà jọ́ mẹ́jọ àbíjọ́ méje àwọn ọmọ kéékèèké jọ́ mẹ́ta fatiwa yẹn oye àmọ́ ah, bí wọ́n ti rí ó ní bá wọn sọ̀kú ọ̀dà jòjì ó màmá bẹ́ẹ̀ bá kú kọ́dà ìyá rẹ̀ gẹ́gẹ́ sọ pé tí n bá kú ẹja yọ gbọ́kọ̀rùn ọmọ o ọ wá sọ fún màmá pé màmá <laughs> èyí a ní sọ̀kú yín ìyá tó ní kí wọ́n ṣe ọmọ ọ̀run tó wà náà ni o ibi wọ́n ti dè mọ́lẹ̀ sàárè bẹ́ẹ̀ wa. ẹ̀jẹ̀ á kò níbi àwọn àṣàkáṣà àwọn àṣà tí ó da kálíbà wà nínú àwọn gùrọ̀bà anabi wa muhammad ó ní zaman anabi ní ẹ àsìkò kan bọ̀ alikọ́bìdù aládìníhì kàlikọ́bìdù alàlìjàmùrù ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú dáadáa yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ẹni tó di ògùn náà ni o ẹnìkan ò lè di ẹ̀sìn rẹ̀ mú nígbà náà àfẹnití ọba lè di ògùn náà ògùn náà ọ ma tàyàn ọmọ ròyìn àbí ìtàyàn ní máa ń tàyàn ní máa ròyìn ara ọmọ nìyàn torí pé èèyàn yàtọ̀ láàrin ẹbí wọn bú yàn wọn sọ̀rọ̀ sí yàn wọn wọlé yàn wọn ni ah, ah bó wá ṣe ṣe wá ṣe yìí gólé wọn sọ̀rọ̀ sí ọ bọ́ọ̀ wà níbi iṣẹ́ wọn máa ọ àwọn míì wọn máa fi ọ sí yẹ̀yẹ́ wọn gbogbo wọn má wọn lóhùn sì kí làwọn ìròyìn tá a máa rí lára àwọn gùràbà tá a fi màpá wà nù wọn kọ́lá mọ́sá fàwọn náà sínú wọn alákọ̀ọ́kọ́ àtàmọ́sùkù bìlìkìtàbí wa súnà á di súnà mú àníjọ́ bọ́ọ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì a máa ṣàtúnṣe àwọn èèyàn tó ń bẹ láwùjọ ẹni tí ó ti ṣàtúnṣe òun náà ti kọ́kọ́ tún ara rẹ̀ ṣe torí nítorí òní ò fún yàn iṣẹ́ mélòó lọ́lọ́run gbé fún wa sí ó ṣiṣẹ́ ọ wà lónìí gba ládàá lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́sá ṣe rọrùn fún wa lẹ́yìn náà àlìkélà lẹ́yìn náà ẹ kéré ètò òfin mọ̀ pé ọ wà láàrin àwọn alugoraba òun náà ni pé ẹ̀ ní tó nǹkan nínú ẹbí ẹ̀ ní tó nǹkan nínú ìlú ẹ̀ ní tó nǹkan ládùúgbò ṣẹ́rí àìtó nǹkan yẹn ìmọ̀ bẹ́ẹ̀ lómìnú jẹ́ ipe ṣẹ́rí òdodo la wá wà yìí gbogbo àwọn tí wọ́n pọ̀ rẹpẹtẹ yẹn ni wọ́n ṣe bídí ayẹyẹ wọ́n ní náà rí ni anábì <laughs> lọ́sọ bẹ́ẹ̀ وكل كل بدعة ضلالة وكل ضلالة في النار شيطان òun ló lérò lẹ́yìn jù sígbà tẹ́lò ti wá pọ̀ lẹ́yìn rẹ̀ yẹn ṣe iná àlùjẹ́ náà wọ́n lọ wọ́n ní àlìkélà ẹ̀ ní tó nǹkan àìtó nǹkan yẹn ẹ̀ níjọba yẹn ló jẹ ẹ̀ níjọ dẹ́rù bàyín pé àbí eré rọlẹ́wà ẹ̀ máa wo fídíò báyìí ẹ̀ máa rí àwọn ilé kéwú ńláńlá bí wọ́n ṣe jáde yẹn wọ́n lọ lé di babaláwo ní o ilege kéwù ti yín ẹ̀yin mélòó mélòó lẹ́ẹ̀ máa jáde bẹ́ẹ̀ mẹ́ta mẹ́ta mẹ́rin márùn gbà mí méje mẹ́wàá mẹ́fà bẹ́ẹ̀ sì máa jáde nìyẹn ẹ dúró lójú ọ̀nà ẹ dúró lérí tẹ dún yẹn ẹnìkan tẹ bá pòròdúsì ó ju ẹgbẹ̀rún tí wọ́n lọ. ẹ wà fáà súnà tó bá jiná tó wá wà ní odidi ìlú kan báwa fáà bídà bá pé ọgbọ̀n tí wọ́n pé ọgọ́rùn-ún bẹ́ẹ̀ yóò mọ fi wọn yóò mọ mì wọn báyìí. torí pé wọ́n ti parọ́ lọ òun sì bá wọn tú àní ìrọ̀lẹ́lẹ́ ìrọ̀lẹ́lẹ́ ìrọ̀lẹ́lẹ́ àwọn yóò sì rí pé ah ìrọ̀lẹ́lẹ́ tán làwọn ọba túká bí wọ́n ṣe pọ̀ náà wọ́n ṣe túká ọlọ́run bá aláàwọ̀ ní wàmọ́ amọ́nà máàhù ilà àkọlẹ̀ ojúṣe ọlọ́run àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n ń gbà fún ọlọ́run wọ́kọ̀ nílùú máàhùn àwọn èèyàn díẹ̀ náà ni wọ́n tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run ọlọ́run bá ní wọ́kọ̀ nílùú min ibadiya shakur àwọn díẹ̀ náà ni wọ́n máa dúpẹ́ ni wọ́n máa ṣẹ̀sìn ọlọ́run bá ní walakin akthara nasi la ya'lamun ọ̀pọ̀ àwọn èèyàn sábà mọ òdodo wọ́n sì tẹ̀lé òdodo ọlọ́run ọba ní wa ma aktharu nnasi walau harasta bi mu'minin bó ṣe wù kí ànábì kò ṣe wàhálà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní gbàgbọ́ ò ní gbàgbọ́ àwọn díẹ̀ náà ni wọ́n gbàgbọ́ báwọn ọjọ́ ànábì ṣe pọ̀ ohun akéré sínú àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n gbà látara bẹ́ẹ̀ ò ní máa dìísí fara rẹ̀ lẹ́yìn náà la yadurruhum man adahum aw khalafahum gbogbo àwọn tí wọ́n bá ń takò yín ẹ̀ ní mì ẹ̀ ní ṣèkì ẹ̀rù níbàyín wọ́n máa parọ́ máa yín wọ́n máa bà yín lóko jẹ́ wọ́n máa pè yín lóko tí kèé sókọ yín wọ́n máa wá wàhálà sí yín lẹ́sẹ̀ wọ́n máa pè yín lóko rọ gbogbo tí wọ́n ṣe ń pátá ẹ̀ níjó mì í àwọn gòràbà àwọn ti di kan wọ́n ti lágídí lérí ẹ̀ mo sọ fáwọn kan jò ní onítàwọn afẹ́ jálò súnà bò láàrí mo ní ọgbà lùkọ́ àdìgbò àti súnà pẹ̀lú àgbóyè àwọn sàhábà ọ wà lágídí lérí ẹ̀ agídí ni pé ọ tàkùtì ànábìnrin látàzálù ta'ifatun min ummati àwọn àjọ kan táwọn dúró déédéé nínú àwọn àjọ mi wọn níyẹ̀wò níbo alal haqqi zahiri eré òdodo náà wọ́n takú sí la yadurruhum man khazalahum aw khalafahum hatta ya'ti amrullah gbogbo ìgbésẹ̀ táwọn ọ̀tá bá ń gbé àti gbogbo àwọn tí wọ́n yapa wọn àti gbogbo tí wọ́n ń sọ la yadurruhum kò ní dá wọn lákẹ́ ọ̀kánjọ́ ni ọlẹ́yìn alóòsùn ẹ̀dí lákẹ́ àbí mo nígbà tó sọ mí bọ́ bá ti sọ mí àwa náà ó ṣe kí ni á na nàró mọ́ nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a wí kọ́lọ́ mọ́tà bá fún wa mọ́nà kọ́sà lóko mọ̀nà tiwa náà lẹ́yìn náà al-amru bil ma'ruf wa nahy anil munkar á máa kọ́ ìbàjẹ́ ní eré ilẹ̀ torí pé tádàwó ìbàjẹ́ bá dé ìwọ àlájọ fèrè fa gbogbo àwọn kan tó dáa á máa pàṣẹ rẹ̀ lẹ́yìn náà á máa ṣe sùúrù lérí gbogbo àwọn ìnira tá a bá rí á ṣe sùúrù lérí ìdààmú ayé àdúnyà eh, eh, sijnul mu'min wa jannatul kafir lọ́ọ́ lè mú sínú ọpọlọ rẹ̀ anábì ní sẹ́yìn rí ilé ayé àlìjáná àwọn kèfèrí ni ẹ̀wọ̀n ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n fún olùgbàgbọ́ òdodo torí olùgbàgbọ́ òdodo free láti jẹun tó wù bẹ́lẹ̀ wọn ò ṣe free olùgbàgbọ́ òdodo free láti mu tó wù láti wọ́n tó wù láti ṣe tó wù ẹ̀sìn ti gáìdì wa àmẹ́ni ó dùn ọ̀gbàgbọ́ ó lè jẹun tó wù ó lè gbàṣẹ́ wọlé sẹ̀ oye kọ́ máa jẹ ẹlẹ́dẹ̀ kọ́ máa fọtí lò lẹ́ẹ̀kan náà torí pé àlìjáná rẹ̀ náà lọ́wọ́ àyẹ̀ tó bá ti kú òyìn lè jóná ọlọ́run tí ò bá túbá lẹ́yìn náà ní fàdúrà lẹ̀ a máa ṣe kí ni a máa ṣàdúrà má fàdúrà lẹ́ o yáàdì láhùlì náà rí hí máa ń yàṣà tọ́ba dùkọ̀ wà nínú àwọn gòràbà tọ́ba ilé fọkànbalẹ̀ nínú kí lọ́lọ́run ó ṣe tọ́ fọkànbalẹ̀ níbi agbára ọlọ́run tọ́ máa bẹ́ẹ̀ kó fẹsẹ̀ rẹ múlẹ̀ tọ́ máa bẹ́ẹ̀ kó fẹsẹ̀ rẹ lẹ́nà tọ́ máa bẹ́ẹ̀ kó mú ọ ó lè bọ́ lẹ́nu ọkọ̀ o anabi wa muhammad sallallahu alaihi wasallam wani da anabi ba ji lóru ina àwọn kunutu tí man ṣe anabi ana allahumma dini fi man hadayt allahumma dini fi man hadayt wọlọ́n mọ́sá fèmí náà sáàrin àwọn tó fi mọ̀nà fèmí náà sáàrin àwọn tó fi mọ̀nà àwọn tó lọ́n fi mọ̀nà wọ́n ti wà ń bì kan anabi wa ń bẹ lọ́wọ́ pé kọ́lọ́hún fòun náà kún wọn ìyàwó ọmọ sálámà ọmọ sálámà oníta náà fi wá sọ́dọ̀ òun yọ kàn máa jẹnu yọ kàn máa sọ̀rọ̀ yọ máa jẹnu yọ máa ṣàdúrà òun máa wá wò kí ni máa ń wí gbogbo àtàwọn àti wá sọ́dọ̀ òun ní tí máa ń tẹnuwájú yà á mú kọlíbal kulub sábẹ́tì kọlíbi ala dini wà yà á mú sọ̀rìfal kulub wà yà á mú ala ta'ati. ọlọ́run mi dúró ọlọ́run ọba darí ẹ̀mí mi lọ síbi tó fẹ́ yí ẹ̀mí mi lọ síbi tí ó yọ wọ́ lọ́nu. nítorí pé al-ibratu bil khawatim ní tẹ̀yìn bá kú lé lérí òun náà ni ó dìtàmì bí tẹ̀yìn lọ ọmọ wa ṣàdúrà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana ọlọ́run mọ̀jà tún ṣìnà o ẹ̀rẹ́ èèyàn tó bá rún gbọ̀n tí sòkò tó wọlé padà tó bọ́jà lè bá bàtẹ́ nìkan mu tó bọ̀rọ̀ sí wọ́ṣíkàfù ẹ gbọ́ rí ọláyé <laughs> ń ṣẹlẹ̀ lérí ayé jẹmọ́ tí ó ní gbogbo àwọn kéwú táwọn ké tẹ́lẹ̀ yẹ àwọn tí nà ní àwọn bàbá gangan ni wọ́n ní kéwú a sì ti padà sọ́dọ̀ wọn ẹ gbọ́ arákùnrin kan tọ́lọ́ jáde nílé kéwú ńlá kan ní èkó ń bí tó lóun di pásítọ̀ ẹ gbọ́ ọ́dí rẹ̀ ẹ gbọ́ wòrowòro ti wí ọlọ́run fà kúrò nínú mọ́tò ni ọlọ́run fà kúrò nínú mọ́tò ọ̀la ni ọlọ́run yọ ọ́ kúrò àwa bẹ̀ lọ́hùn kọ́lọ́mọdé ó kú lérè kọ́lọ́mọ adá padà síbẹ̀ àdúrà máa ṣàdúrà fún rẹ o máa ṣàdúrà fọ́kọ ẹ máa ṣàdúrà fún ìyàwó ẹ máa fọ́mọ rẹ má fọmọ rẹ lẹ láì ṣàdúrà rabbana habulana min azuwajina wa zuriyatina qurrata ayuni waj'alna lil muttaqina imama ọlọ́run fi gbogbo wa fi wá ṣe aṣíwájú fún àwọn olùbẹ̀rù ọlọ́run ẹni bá ti jẹ́ aṣíwájú fún àwọn olùbẹ̀rù ọlọ́run kí lóun náà jẹ́ olùbẹ̀rù ọlọ́run kọ́ ọmọ bẹ ọlọ́run ní gbogbo gbà lọ́wọ́ ti fẹ́rẹ́ kalẹ̀ kọ́ ọmọ bẹ kọ́ pa ọ́ lérí ẹ̀sìn yìí kọ́lọ́wọ́ bá gbọ́ dìde níjọ́ àlùkìyàmà kọ́ sọ́dọ̀ màlìjánà kọ́lọ́ bó sì yọ owó náà kó tó wà lìjánà àdúrà kan àwọn míì gòràbà ni wọn ẹ wọn ò ṣẹbọ àmọ́ wọn wọ náà kan tó wà lè a látara àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n tú bá ń bẹ̀ ẹlẹ́bọ̀ nìkan ni ò ní kú nínú náà ọlọ́run wọn náà ọmọ bẹ́ẹ̀ gbere kọ́lọ́ mọ́jọ ọwọ náà kọ́lọ́ mọ́sìdì ọwọ́ náà kó tó wà náà gbére jọ wà àti wà ó ni obìnrin dáadáa ẹ̀san ní lérí iṣẹ́ tí wọ́n ṣe àdébí ní sọ́bà wọn sàábà pé láyé dùkúlù àdúkùn jannata illa bi rahmati ẹni kò lè wà jẹ́nà àti pẹ̀lú àánú ọlọ́run wọ́n ní wala anta ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ní lè wà jẹ́nà àti pẹ̀lú àánú ọlọ́run wala ana àdébí lèmi kan lè wà jẹ́nà pẹ̀lú iṣẹ́ mi nìkan illa ayataka madani Allah bi rahmati àfikọ́lọ́ wọn bàálà kó fi àánú rẹ̀ kún fún mi jazaan bima kanu ya'malun illa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 واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين